ظنها وجعل يوما في آخر, الح... في آخر الحياة الدنيا لحسابهم على كل حركاتهم وسكناتهم وكلامهم وسخوتهم وإعطائهم ومنعهم في الدنيا جعل منهم راع يطاع ورعية تطيع وكل هذا ليبلوكم فيما آتاكم روى الإمام مسلم وبخاري روى الإمام البخاري ومسلم في صحيحيهما عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال كلكم راع وكلكم مسؤول عن رعيته والعمير راع والرجل راع والرجل راع على أهل بيته والمرأة راعية على بيت زوجها وولده فكلكم راع وكلكم مسؤول عن رعيته فكما أن فكأن فكما أن راعي الغنم مسؤول برعاية ومصلحة وسلامة غنمه وبقره مهما عظم مهما عظم عددهم كذلك يجب على على الأمير والإمام العظم أن يهتم بمصلحة رعيته وصلاحهم وسيرهم على الخير والهدى كما يحبه الله سبحانه وتعالى فبدأ, الله فبدأ النبي صلى الله عليه وسلم بالأمير لأن صلاحه وقيامه بواجبه ومسؤوليته يؤثر على كل فرد من المجتمع أعطونا الله سبحانه وتعالى أمراء صالحون ومصلحون كذلك الرجل راع ومسؤول على أهل بيته من مرأة ومن ولد فمن أحسن فمن أحسن من مثل لنا هذا هو نبي الله إسماعيل حيث قال عنه ربه سبحانه وتعالى واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا لماذا ذكره بأنه صادق الوعد دون سائر الأنبياء المذكورين في السورة يعني في سورة المريم هذا لأنه لأنه أخذ ذلك من أبيه من أب يصدق يصدق الوعد كما أخ كما أخبرنا في القرآن وأخذ ذلك من أم أح لا. لماذا ذكر لماذا ذكر الله لماذا ذكره الله بأنه صادق الوعد دون سائر الأنبياء المذكورين في سورة في سورة مريم هذا لأنه أخذ ذلك من أب يصدق الوعد كما أخبرنا في القرآن رباه أم ورباه أم وربته أم لا رباه أب أحسن إسلامه حتى اتخذه الله خليلا وأم وأم صبرت على أمر الله وطاعته وتوكلت على الله حق توكل ولأن هذه هذه الرعاية ليس بأمر سهل قال الله تعالى عنه وأمر أهلك بالصلاة واصطبر عليها وكما قال يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون والمرأة كذلك لها دورها في الرعاية بالنسبة إلى بيت زوجها وأولاده وكل ما له في البيت وحتى العبد أو الخادم كما ذكر في إحدى روايات الحديث وفي أيامنا هذه العاملون والموظفون هم مسؤولون على مال سيدهم يا أيها, يا أيها الآباء والأمهات ويا أيها الإخوة والأخوات أين أنتم من هذه الواجبة هل أنتم تقومون عليها كما ينبغي هل قيامكم بهذا الواجب أو ضياعكم رعايتكم يكون لكم عند ربكم زيادة في الخير والدرجة أو زيادة في الوزر والخطايا غفر الله لنا ولآبائنا وأمهاتنا وللأزواج والزوجات وجعل كل واحد وجعل كل واحد سببا سبب خير وسعادة للآخر ها هو أبوكم الأول والزوج الأول يعني نبي الله آدم عليه الصلاة والسلام هو وزوجته نهيا عن الأكل من الشجرة ومع أنهما أكلا من الشجر معا كما قال سبحانه فأكلا منها فبدت لهما سوآتهما إلى آخر الآية قال قال قال ربكم وعصى آدم ربه فغوى لماذا لماذا ذكر هو وحده بدون زوجته أعاننا الله على حسن الرعاية والقيام بواجبنا ووظائفنا حتى نكون من الفائزين في الدنيا والآخرة أفقوا وقف فو الله سبحانه وتعالى adúpẹ́ fún gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí ọlá ẹ̀ àti ìkápá ẹ̀ lórí gbogbo ẹ̀dá ẹ̀ ọlọ́wọ́ ọba ọba àlékè ọlá tí ó lékè ọlá lórí àga àlàárẹ̀ṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ìkápá ẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sí jàlálà ẹ̀ ọlọ́wọ́ ọba yìí ló ń ròyìn fún wa nínú alukur'an ń pé ọba adẹ́dàá lòun ń pé ọba tó ń ríran lòun ń pé òun dẹ̀ máa ṣèṣirò iṣẹ́ gbogbo ọmọ ànábì Adam níjọ́ ìgbéǹde níjọ́ kẹyìn ìjọ́ tí ò ní sí olùrànlọ́wọ́ tí ò ní sí alábàágbé kò ní sí alábàárò kálukú ló máa dá ẹrù ẹ̀gbé tó bá jẹ́ dáadáa lágbélé ayé ṣe dáadáa náà làwọn bá níwájú ọlọ́run ọba kọ́lọ́run bá kó ṣe wá ní ẹni tí ń ṣe dáadáa láyé tí ilẹ̀ bá àdégbèlé dáadáa níwájú ọlọ́run tó bá dẹ̀ jẹ́dà kejì ẹ̀ náà ni atẹ̀pẹ̀lẹ́mọ́ ladúnímọ́ olè òkín gbé ẹrù téèyàn bá ṣe sí. wọn kì í jí bẹ́ẹ̀ ni kì í dàpọ̀ ẹrù bàbá kò ní dàpọ̀ mọ́ tọmọ ẹrù ìyá kò ní dàpọ̀ mọ́ ti ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀ bẹ́ẹ̀ lẹ́rù ọmọ kéwú kò ní dàpọ̀ mọ́ ti tààfà ẹ̀ kálukú ló máa bá ohun tó bá ṣe níwájú ọlọ́wọ́n ọba ní pérépéré tí kan ò ní dàpọ̀ mọ́ kan nínú ẹ̀ tòun ti bó ṣe pọ̀ tó tòun ti bí ṣe máa rú àwa lójú tó ojú òní kan ọlọ́wọ́n ọba káfíńwá ní pé ẹ ṣáàdá gbogbo ẹ̀pọ̀ kán ṣàmà lọ rárá ọlọ́wọ́n ọba yìí olóròyìn fún wa pé ọba tí ó ń rìnà lòun ọba tí ó dẹ̀ ń gbọ́ràn lòun ó wá fún wa ní ojú ríran ó fún wa ní oríṣiríṣi oore tí wọ́n máa ń dárúkọ fún wa tó máa ń rán wa létí ẹ̀ káàlì bá a máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ní ààyè yìí bákan náà ọlọ́wọ́n ọba wa pín wa lóní ìrànràn èèyàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ kó dá wa káwọn kan máa jọ́kùnrin káwọn ọ̀dà kejì kí wọ́n máa jẹ́ obìnrin bẹ́ẹ̀ ló dáwọn míì tó ṣe pé wọ́n máa jẹ́ olórí láwọn kan lórí tí wọ́n máa pàṣẹ fún wọn pé kí wọ́n máa tẹ̀ láṣẹ wọn bẹ́ẹ̀ ló dẹ̀ dáwọn kan ní èrò ẹ̀yìn tó jẹ́ pé àwọn ni wọ́n máa pàṣẹ fún tó dẹ̀ jẹ́ pé wọ́n máa tẹ̀ tí wọ́n pa wọ́n látòkè lọ́hùn wọ́n fẹ́ wọ́n pọ̀ wọ́n láti tẹ̀lé àṣẹ yìí gbogbo bí àtolórí àtọmọ ẹ̀yìn àti olórí àtẹlẹ́mù bọ́ọ̀ bá ṣe wá ṣe é sí bọ́ọ̀ bá ṣe pàṣẹ òun sí tó ṣe déédéé ìfẹ́ ọlọ́run ọba àti yọnú ẹ̀ àti ohun tó fi ránṣẹ́ láti ìkọjá sọ́mọ kejì lọ́hùn àti báwọn èrò ẹ̀yìn náà bọ́ọ̀ bá ṣe tẹ̀lé àṣẹ yẹn sí gbogbo wa pátápátá láì ní yọ nílẹ̀ láì ní yọ kọ̀ọ̀kan nù wálẹ̀ la máa dúró rojọ́ ẹ̀ níwájú ọlọ́run ọba òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa ó ń fi tó wa létí nínú hadith kan tí abdullahi bin umar radiyallahu anhuma tí ó gbà wá ní àtẹnu anabi ń pé imam bukhari àti imam muslim ni ó gba àwọn méjèèjì náà gba hadithi wa àwọn afa mi náà gba wa nínú àwọn afa wa tí wọ́n gba hadith anabi sallallahu alayhi wa sallam ó ní anabi ń sọ́jọ́ kan riwaya hadith yìí pọ̀ lóríṣiríṣi àwọn kan ní àwọn àlékún kan táwọn kò ní but riwaya eléyìí tí afẹ́ fi bára sọ̀rọ̀ lẹ́ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ń sọ bẹ́ẹ̀ pé kullukum ra'in gbogbo ìkọ̀ọ̀kan nù yín àtàgbà àtẹ̀wé àtọkùnrin àtobìnrin ní adánájẹ wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo adánájẹ pátápátá ládẹ máa bí ń pé báwo ni àwọn ẹran tá a dà lé ẹ lọ́wọ́ báwo ló ṣe kó wọn jẹ sí ibi tó ti wá bẹ̀rẹ̀ ó mú láti ibi tó ti gbéga ó ní al-amir ń ẹni tó jẹ́ olórí ẹni tó jẹ́ olórí ìlú àbó lórí ìletò adarànjẹ ni adẹ̀ máa bí ń báwo ló ṣe da àwọn èrò ẹ̀yìn ẹ̀ àwọn aráàlú ẹ̀ àwọn ọmọ ìlú ẹ̀ báwo ló ṣe dà wọ́n jẹ̀ sí a máa bí níjọ́ gbẹ̀ngàn kìámọ̀ tó ń túmọ̀ sí pé kì í ṣẹjọ́ tara ẹ̀ nìkan ṣé o kírun ṣé o kí sásìkò báwo ló ṣe kí ṣé bí Muhammad ṣe kí ló ṣe kí àbòhàn kí bó ṣe báwọn bàbá ńlá bàbá ẹ tí wọ́n ń kí ẹlòmíràn máa kírun ẹ máa pé ṣé ó ń ṣe exercise ni àbí èwo ló ń ṣe ó ń lọ rùkú wa ìgbóyín tí ìdẹ́rùkú wọn ti ń bọ̀ ní orí ìdúró padà ó ń dé sùjára kò ní tí ìjókòó àárín méjì báyìí ló máa dé tó ti padà sí sùjára ẹlẹ́ẹ̀kejì irú òun yẹn láì ní fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́sọ kò ní tẹ̀wọ́ bá wọn ju ọlọ́wọ́n ọba torí jíṣẹ́ sallallahu alaihi wasallam ó ní ẹni tí olóòlómi àmà kírun fáì mọ iye ọdún wọn ò dé nígbà àwọn èèyàn kan báyìí tó bá kí ó ní torí a ṣe rùkú irun yẹn bó ṣe tán àti bó ṣe yẹ ṣùgbọ́n sùjáde ẹ̀ kò ṣeé kó yanjú bóun ṣe ṣe tòun torí bó ṣe kí tiẹ̀ lọ́n ṣe ní ká kí tó ń túmọ̀ sí pé tó bá kí bẹ́ẹ̀ irun yẹn ò ní tẹ̀wọ́ bá wájú ọlọ́wọ́n ọba ó lẹ́nu sùjúùdù tó yẹ kó lọ á lọ sùjúùdù yẹn ní dáadáa bó ṣe yẹ kó lọ sùjúùdù ṣùgbọ́n rùkú tó yẹ kó ṣe kò ṣe rùkú yẹn bó ti tó àti bó ti yẹ ìyẹn bí Muhammad ṣe tiẹ̀ ṣe bó ṣe ṣe tiẹ̀ sallallahu alayhi wa sallam nípa bẹ́ẹ̀ irun yẹn wọ́n á dá lù láyà wọn ò ní ṣírò ẹ̀ mọ́run tó kí nígbà tó wà lẹ́yìn ẹ wá wá ìmọye wa tó yẹ pé irun wa awakọ̀ amọ̀pá hàn kí bá a ṣe báwọn èèyàn tó ń kí ni ẹlòmíì àmà jùkà méjèèjì báyìí ẹlòmíì tó bá ń kábàrà á fẹ́rẹ̀ lè gbé orí ọwọ́ dé ibi irun orí tí mo ti ẹ̀rí dọ̀kan ọkùnrin àgbàlagbà tó fẹ́ẹ̀ tó mi bí lọ́mọ ó ń kábàrà ó dẹ̀ lọ́wọ́ yìí kábàrà ló ń kábàrà yẹn ló fẹ́ kírun mú òfin sẹ́ni ni kí n máa rí ni àbí àánú ni kó máa ṣe mí àgbàlagbà tí ò ń ṣọmọdé lóríṣiríṣi bẹ́ẹ̀ irun yìí kẹ̀bẹ̀rẹ̀ lọ́dọ̀ fi tó wa létí pé ara ohun tí wọ́n máa kọ́kọ́ yẹ̀wò níjọ́ gbẹ̀ngàn kìámà nìyẹn ẹrù kálukú ló ti tó òrù lọ́tọ̀ yìí kẹsẹ̀ tó wá sọ pé ojú olórí àlékún wàhálà ni àlékún fìtínà ni ṣùgbọ́n tó bá fi síbẹ̀ tó jẹ́ pé pẹ̀lú àánú ọlọ́run ni ó fi débẹ̀ kó má torí ẹ̀ yẹsẹ̀ pé rárá òun ò ṣe tó bá ti débẹ̀ gbogbo ògbìyànjú tó bá lè ṣe kó ṣe é tìtorí ọlọ́run ọba kó dẹ̀ mọ̀ pé gbogbo ibi tán bá fi wá sí àdánwò ni gbogbo ibi tán wá dẹ̀ kọ̀ fún wa pé ká má débẹ̀ tòun ti bá a bá ṣe ń jẹ́ ẹ̀wọ̀n ẹ̀sìn wọ́n fi ṣe wá lóore ni torí ẹni tán fi síbẹ̀ tá a bá padà rí ohun tó máa rò lẹ́jọ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi síbi sílsílà chain tó bá gùn wọ́n á fi dé ní ọwọ́ méjèèjì ọwọ́ tó fi dé yẹn wọ́n tún wá dé mẹ́sẹ̀ ọ̀dọ́ ẹ̀ bí bàbá máa so ẹran wọ́n ṣe wá so ọwọ́ mẹ́sẹ̀ papọ̀ yẹn wọ́n tún wá dé mọ́ ọlọ́run wọ́n ní bí wọ́n ṣe dé yẹn bí bàbá dé ẹran tá a fẹ́ dùn yẹn bẹ́ẹ̀ lọ́sọ máa wọ́ ọwá níjọ́ gbẹ̀ngà kìámọ̀ wọ́n á máa bí ní gbogbo òbéèrè tó ní í ṣe kì í ṣe pẹ̀lú tiẹ̀ o kì í ṣe pẹ̀lú òun tiẹ̀ àbá àwọn tiẹ̀ àbí zakati rárá pẹ̀lú ipò ìjólórí tó wà wọ́n máa bí báwo lè lè ṣe jẹ́ kí ló dé tẹ́lẹ̀ yóò ṣe ṣe kí òkè báwo ló ṣe ṣe lẹ́yìn tó bá ṣe wọ́n rí ìdáhùn yẹn mú wá sí tó bá ń yọ lọ́wọ́ ọba nú wọn máa tú ṣẹkẹṣẹkẹ yẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó máa fi rí gbogbo ẹjọ́ yẹn rò tán nípa ipò tó wà yẹn kóṣẹ̀ tó rọ́rọ̀ lọ kóṣẹ̀ tó wà máa rọjọ́ títí ẹ̀ gangan lórí ara ẹ̀ tí ò bá rẹ́jọ́ yẹn rò lórí ipò tó wà yẹn ó ní pẹ̀lú ṣẹkẹṣẹkẹ tó wà yẹn lọ́ máa fi wọ́ lọ́ máa fi wọ́ ló wà tó ti ń lọ sallallahu alaihi wasallam tó fi ń kí wa lọ́n pa pé ká máa takọ̀ǹgbọ̀n ká máa lé mo fẹ́ dà èmi náà fẹ́ digbá èmi náà fẹ́ dà o mo fẹ́ contest fún bá mo fẹ́ contest fáwo lóríṣiríṣi tí àwọn afá ti ṣàlàyé fún wa but tòun ti bí eléyìí ṣe pọ̀ tó bó ṣe jẹ́ pé ẹrù ti ẹ̀gàn ó tó rù tó lọ́tọ̀ ẹni tó bá tún jó lórí tiẹ̀ tún lé àìmọye kì í ṣe kó lẹ́kọ̀ọ́ ó lé àìmọye torí gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀ ló máa rojọ́ bí responsibility wọn tó wà lọ́rùn ẹ̀ bí ò ṣe fòfin rẹ̀ sí. àwọn fi yé wa ń pé àwọn afáwọn fi yé wa nínú hadith yìí ń pé ara tí wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú tolórí ẹni ń pé títí ẹ bá ti yanjú tó bá ti lè rí ohun tí wọ́n làbọ̀ ọlọ́run yanjú ó máa ràn àwọn ọmọ ẹ̀yìn lọ́wọ́ láti lè rí tí wọ́n yanjú lápèjúwe ẹni tó bá wà ní sáwọ́rí tó bá jẹ́ ẹni tó ń tajà tọ́jà ẹ̀sùn mọ́ mọ́sálásí àbí kò tiẹ̀ sún mọ́ mọ́sálásí tó bá ti pèrún ó fẹ́ okọ̀ ó ń láti ti ṣọ́ọ̀bù ni ọba àwọn àti ṣọ́ọ̀bù kò tilẹ̀kùn mọ́rí ọbọ̀ wá sì ti ṣọ́ọ̀bù yẹn náà tó ń túmọ̀ sí pé ẹni tí ò bá tiẹ̀ fẹ́ dìde lọ kírun tẹ́lẹ̀ á wò pé òun kú ti ti ṣọ́ọ̀bù kò sí kọ́sítọ́mà tó fẹ́ wá á kú fẹ́ kí á fi yẹn dìde lọ kírun tẹ ẹ bá dáwọn ọjà ti wálé ní ẹ̀rá ìmọye òun rèé mọ́sálásí rèé lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa pèrún lẹ́gbẹ̀ẹ́ kò tájà o kò rí kò rí nǹkan ẹ̀ẹ́dá lọ kírun ẹ̀wọ̀n mú bọ̀ máa bá yín àtàárọ̀ tí mi ti rọjá ọkọ̀tà ẹ̀mọ̀ bóyá ti máa lọ kírun lèèyàn kan máa wá tó máa lóun fẹ́ rajà tí yẹn á tún lọ mọ́ mi lọ́wọ́ ta ní darí títà sí yàn ṣé òun ni ni rárá ṣé bẹ́ẹ̀ tó fẹ́ lọ báyìí náà ni òun ṣe dóhùn kó ké gbàjarì sí pé jọ bá ń darí àwọn tó máa rajà wá kí n lè rí bùkátà bíá kọ́lọ̀ máa kó tó bá tún àlámọ̀rí ẹ̀sìn wa ṣe àti ọ̀rọ̀ ògbésí ayé wa òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ fún wa pé olórí ẹni tí a máa bí ni nípa àwọn ẹran tí ó ń dàjẹ̀ ìyẹn àwọn èèyàn tó jẹ́ ọmọlẹ́yìn lẹ́yìn ẹ̀ ó wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni baálé ilé ló jẹ́ adaranjẹ lórí àwọn tí ó wà lábẹ́ ìkápá ẹ̀ látòrí ìyàwó tó fi dórí ọmọ tó fi dórí ẹrú alẹ́ ní kò sẹ́rú mọ́lé ni ṣùgbọ́n àwọn tó ń bá wa ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni cleaner ni igbá ni àwo ni gbogbo gbogbo ẹni tó bá ṣàtìwà lábẹ́ ìkápá wa lábẹ́ òrùlé wa irú àwọn ẹni yẹn wọ́n á bi wá báwo ló ṣe ṣun báwo ló ṣe ṣe ọ̀rọ̀ wọn sí tó ń túmọ̀ sí pé ẹni tó ń lépé ẹni tó ń sá pé òun náà fẹ́ márì òun náà fẹ́ márì òun náà fẹ́ márì ó hàn fẹ́ má ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ márì láti fi gbọ́ bùkátà ara wọn ni kì í ṣe nǹkan burúkú ihun tí wọ́n pa á láṣẹ pé káwọ́ bá ṣe máa gbọ́ ni gẹ́gẹ́ bí alábìṣe sọ fún wa sallallahu lẹ́ni tó bá ti tóyàwó nínú yín kó wá bóun náà ṣe máa fẹ́yàwó tó bá sa sọ́tún tó fa sósì torí pé kí ní òfẹ́ jọra wọn kó máa gbà wẹ̀ a lè máa jẹ́ ìdáàbòbò fún ẹ̀sìn ẹ̀ kúrò níbi àti talo àṣẹ ọlọ́wọ́n ọba tòun ti bó ṣe jẹ́ pé ọ̀gbọ́n tó máa ń sábà wà lọ́pọ̀ lẹ́mìí àwọn ọkùnrin àbáwọ̀ obìnrin tá a fẹ́ márì ní pé afẹ́ gbọ́ bùkátà afẹ́ gbọ́ bùkátà èmi ló fẹ́ ṣe ṣìnà òdodo ni ohun tó ṣe pàtàkì ni kò yẹ ká ṣe ṣìnà haram ni ṣìnà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó yẹ ká tún máa wo responsibility tá a fẹ́ tọrùn bọ̀ ọ̀pọ̀ ọgbà kámárì làwọn yẹn máa ń wò wọ́n ń wo bí wọ́n ṣe fẹ́ ṣètò ihun tí wọ́n fẹ́ fọ̀rùn bọ̀ nínú masuliya nínú responsibilities tó máa ń bá ìyàwó fífẹ́ bó tó máa ń bá wa bó ibi tó máa gbé ọrùn ẹ ló wà aṣọ tó máa wọ̀ níwọ̀ntúnwọ̀nsì ọrùn ẹ ló wà iye ọmọ tó bá bí ọba àṣe pé pé ẹ̀ẹ̀mejì lọ́dún ló ń bímọ káti ẹ̀ léèyàn kan wà bẹ́ẹ̀ àbí ọdọọdún ló ń bímọ ìbejì ìbejì ìbejì ló wá ń bí bó bá ṣe ń bí sí ọrùn ẹ ńlá kíkọ wà ọrùn ẹ lówó dáàpà wà ọrùn ẹ lówó fúdù wà ọrùn ẹ lówó hospital bill wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi tí wọ́n ń kà lóòótọ́ sáwọn là ṣe ni àwọn akọ́là ń ṣe jáde ọlọ́run ló ń gbọ́ bùkátà bẹ́ẹ̀ ni ọlọ́run ló ń gbọ́ bùkátà ṣùgbọ́n kò ní í sọ̀kalẹ̀ wá ní ọyọ́ abẹ́dá ìwọ́gbà owó hospital tiẹ̀ lélẹ̀ tamẹ́dù ìwọ́gbà owó dáàtà tó lọ fẹ́ rà fọmọ lélẹ̀ ẹ̀ làkàṣọ̀dé ìwọ́gbà owó fúdù tó lọ fẹ́ fọmọ rárá aláti sapá aláti sàṣẹ aláti jáde káwá kí lọ́n máa jẹ torí wọ́n la responsibility yẹn bọ̀ wá lọ́rùn ni níwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé ká máa ra chicken àti potato àti kentucky fried kìíní kan fún àtìyàwó àtọmọ lójoojúmọ́ ẹni tó bá ní kápẹ́ ẹ̀ kì í ṣàràmù ṣùgbọ́n tí ò bá ní kápẹ́ ẹ̀ kó máa ní pé gàrí là ń jẹ ẹ̀bà là ń jẹ kòdé àti typhus là ń jẹ àwọn ìyá lọ́gbájá ẹ̀dìẹ̀ ló pa ìyá kàmẹ̀dù tọ́kì ni wọ́n pa lánàá kódà àwọn ìyá kìíní kan tó ń mú kìíní kan tó wà wájú àgbò ló máa ń pa lọ́sọ̀ọ̀sẹ̀ àbọ̀sẹ̀ méjì méjì ló máa ń pa àgbò bọ́lọ́ ń ṣe pín fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ká má máa nọrùn wo ṣùgbọ́n responsibility yẹn ọ̀rùn bá lè lé ló wà kí wá ṣe jíjẹ mímu níná lílò nìkan báwo larábìnrin yẹn ṣe lé àṣẹ ọlọ́run ọba ọ̀rùn ìgbà tó ọba ọba àlekẹ́ọ́lá tó ròyìn anabi Ismail fún wa nínú Qur'an ó ní ó ti kọ́ ròyìn àwọn anabi ọlọ́run ọba kan tó jẹ́ lára wọn àwọn olùlọ azmi wọn bẹ lára wọn Ibrahim lára wọn Musa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà ó sọ̀rọ̀ anabi Isa aleyhi salatu salam ó ti sọ̀rọ̀ ogun wọn ṣíwájú nígbà tó máa ń sọ̀rọ̀ anabi Ismail aleyhi salatu salam ó ní wọ́pọ̀ fil kitabi Ismail ẹ ṣèrántí ń pa ọ̀rọ̀ anabi Ismail nínú tírà yìí ẹ̀yìn Qur'an ó ní innahu kana sadiqul wa'di wa kana rasulan nabiyya ó ní anabi ni ìránṣẹ́ ni òun ti bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé àwọn ànábì tó dárúkọ ṣáájú náà òjíṣẹ́ wà nù wọn ànábì dẹ̀ wà nù wọn náà tẹ́ méjèèjì làwọn náà papọ̀ bíi ti tiẹ̀ ó ní ṣùgbọ́n ó ní sadiqul wa'di wa kana rasulan nabiyya ó fi nǹkan kan kún tiẹ̀ tí ò fi kún tàwọn tọ̀hún kò túmọ̀ pé àwọn yẹn àwọn yẹn máa ń jàǹbá àdéhùn ànábì Musa òun náà máa ń jàǹbá àdéhùn gbà mí lágbájá rárá ìyẹn kọ́ ṣùgbọ́n ara ara special attribute tí wọ́n fi kẹ́ eléyìí òun ni eléyìí tó yẹ kí a ní ìnáyà pẹ̀lú ẹ̀ ó ní sọ́ọ́dí kọlùwádìí ńlẹ̀ nìyí àdéhùn tó bá ṣe ìmọ̀ pé àdéhùn tó bá ti rí pé òun ò ní ilé pé kò ní fẹ́ kò ní fẹ́ kàn ṣe ibo ló ti wá rí léyìí arabi tó ti rí yàtọ̀ sí kójà àánú ọlọ́run ọba arabi tó ti rí òun ni rírè tóun náà rí látara daranjẹ tọrọ ọba tó fi sí ọ̀dọ̀ ẹ̀ ìyẹn bàbá ẹ̀ àtìyẹ bàbá ròyìn táwọn afọ bá ń rán wa létí ọ̀rọ̀ anabi ibrahim alayhi salatu wasalam wọn aládéhùn tí òun àti ọlọ́wọ́ ọba tí wọ́n ti jọ ṣe níjọ́sí nípa pé tó bá tó bá fún un lọ́mọ o òun á fi ọmọ yẹn òun á fi ṣe sacrifice ó wá bímọ tán falamma balagha ma'ahu as-sa'ya àtọ́ ọmọ yẹn ti dàgbà tó ti wúlò ẹ̀wọ̀n kí tó bá yẹ pé ọmọ òpó ńlọ ni affection rahma nìkan n pé ọmọ mi mo nífẹ̀ẹ́ ẹ̀ máa kọ́dúlẹ̀ ẹ̀ máa fà á mọ́ra nǹkan kan nìkan ló máa wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ ti wá dàgbà ó ti tójú bọ́ ó ti tó ránṣẹ́ ó ti tó dá fún rẹ̀ ọlọ́run ṣe wà ní yes ó wá tó pa báyìí torí ọmọ bàbá tó bá bímọ tó bá ń tọrú gbà tó bá tọrú yẹn ẹkùn ọmọ abalẹ̀ pé yes òun á fi ẹ̀rẹ́ ni ránṣẹ́ òun á rẹ́ ni fẹ̀yìn lẹ̀ fún ìgbà tó wá rí pé yes ọmọ yẹn ti dàgbà dé lẹ́bù kan ló ṣe wàá rán létí àṣẹ yẹn sọ́lá wọn bá gbàgbé látẹ̀yìn tẹ́lẹ̀ ni kò ṣe ní kó pa àgbà tó pa ọmọ ọdún kan kò ṣe nígbà tó pa ọmọ ọdún márùn àbọ̀mọ ọdún mẹ́wàá ni kò ni ọlọ́wọ́n ọba ó dẹ̀ ran anabi ibrahim alayhi salatu salam ó ràn án lọ́wọ́ láti lè pé àdéhùn ọmọ tó wá ní kó dún náà gbàtọ́ òun náà ti rí pé ẹni tó ń fa òun fún torí rírè tí wọ́n ti rèé láti ilẹ̀ tẹ́lẹ̀ ẹni tí wọ́n fa òun fún ó ti jupájú sẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba tòun ti bó ṣe nífẹ̀ẹ́ òun tó ó rẹ́dí àti fà òun lé ẹni tó ní àwọn ó rẹ́dí àti fà òun lé lọ́wọ́ báwọn tòun ṣe wá jẹ́ tó máa lóhùn ọ̀dọ́ ló fi sọ fún pé ìrẹ́ bàbá mi àṣẹ tí wọ́n pa ẹ́ látòkè ni kó o tẹ̀lé toró ti mọ̀ pé ọlọ́run bá ní máa pààyàn láṣẹ tí kò gbọdọ̀ yẹ ó ní òun ni kò tẹ̀lé tó o bá ti tẹ̀lé wàá rí pé mi náà mo ju pàjù sẹ́lẹ̀ fún ọlọ́run ọba nígbà tó ti wá tẹ́lẹ̀ tọ́bẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ gbé ilé e lọ́sọ̀ wá ní pé yes ó ti ṣeun tí à ń retí látọ̀dọ̀ ẹ ọmọ tẹ́ irú ìṣẹ̀lẹ̀ yẹn tó bá ṣojú ẹ̀ ẹ̀wọ̀n káwọn ọlọ́run bá máa ní laysal khabar kal muayyana ń pé ẹni tí wọ́n ròyìn nǹkan fún kò lè dàbí ẹni tí ó ṣojú ẹ̀ gangan ẹni tó ṣojú ẹ̀ yẹn gbogbo images yẹn ó máa máa wà lórí ẹ̀mí ẹ̀ bí kọ́ńsìn kan ní kí ọlọ́mọdé ọlẹ́kùn ṣe dára wọ́n ní àyìn nìkan ní títì bó ti fẹ́ sọdá mọ́tò hàn gbé ni bó ṣe gbé báyìí ọ̀kadà tó tún yẹn tẹ orí ẹ̀fọ́ kìíní kan very gory site site dẹ́ gbé tá a bá ń rí kódà tá a bá rántí kan ìwádìí ni máa mú yàn bí wọ́n bá ṣe ń rántí nǹkan yẹn sí odindi ọmọ èèyàn ni wọ́n ṣe báyìí ní títì káṣẹ̀ wá ní pẹ́ni tí wọ́n ròyìn ẹ̀fún ẹni tó bá ròyìn ẹ̀fún kò lè mú un lẹ́mìí káká gẹ́gẹ́ bí tẹni tó ń rí ọmọ tó wá jẹ́ pé orí gbogbo ọmọ yìí tọ́ mo gbà fàfọ́ lọ́hùn gbogbo nǹkan yẹn tó ń rí ó ń jẹ́ rírè dáadáa fún un débi pépà tóun náà máa wá dàgbà tóun náà wá dá dúró irú ìṣesí ó ti wá ó ti rọ kiri ká gbogbo abala àgbésí ayé ẹ̀ débi pé àdéhùn tó bá ti rí i pé kò ní í rọrùn láti pé kò ní í fẹ̀kùn sí lọ́nà bá fi ní pé kana sadiqal wa'di ibi tá a fẹ́ mú bẹ̀ ẹni pé rírè tí anabi Ibrahim tó re ọmọ tí ó bí àti rírètí ìyá tí ọbí náà tóun náà rè nígbà tí èèyàn bá bímọ tó bímọ fún ẹ tán wá pàṣẹ ń pé ìyàwó tó bímọ fún ẹ yìí o tó ò dẹ̀bí kan ti tẹ́lẹ̀ wọn ní ìyàwó tó bímọ fún ẹ yìí ọmọ kan ṣo tó ń wojú ẹ bàbá arúgbó fa tí òun ṣọmọdé kódà ẹni tó bá ti ṣe rí ló máa mọ bí ṣe rí tó ẹgbẹ́ ń tó four five years six years eight years ten years kó tó bímọ káṣẹ̀ wá lẹ́ni tó ti dàgbà tó ti darúgbó kọ́kọ́ fún un lọ́mọ ọwọ́ bímọ ọ̀hún tán wọ́n ní kó mu lọ sí inú pápá tí ò sí èèyàn tí ò sí ẹyẹ tí ò sí nǹkankan jẹ́ póhun àti yẹ̀pẹ̀ àtòrùn àtàtẹ́gùn nìkan ni wọ́n wà ń kó dẹ̀ yẹ́yìn padà ta ní táṣẹ̀rú ẹ̀ pa táàdẹ̀ ní sọ kó ṣèkà àfọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. ó wá dé ó wá pé ìdáhùn lọ ní ah, Ibrahim ó ló ṣe jẹ́ ó fẹ́ fi wálẹ̀ ni kò dáhùn ó ń lọ ní ah, ó dúró tì wá ní ó dẹ̀ ń lọ kò lè wẹ́yìn kò lè yẹ́yìn padà ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá ní pé ṣé wọ́n pa ẹ́ bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní dá wa dára wa tawakkul nìyẹn ìgbáralé ọlọ́run ọba ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run ọba òun nìyẹn arábìnrin yẹn náà dẹ̀ yẹn padà ó padà síbi tí ọkọ ẹ̀ fòun àtọmọ sí ó ní ohun tọ́lọ́run ọba fẹ́ fi ṣe tó bá jẹ́ pé ó fẹ́ pé ó fẹ́ kó jẹ́ pé ibi tẹ́mi àwọn máa tán sí lélẹ́yìí ó ní ohun tó fẹ́ fi ṣe tó bá lè jẹ́ pé nǹkan míì wà tó fẹ́ kó tibẹ̀ jáde ó ní ohun tó fẹ́ fi ṣe ara ohun tí wọ́n fẹ́ kó tibẹ̀ jáde òun ni Islam ti gbogbo wa ń ṣe lé nìyí adúpẹ́ fọlọ́run ọba ní orí gbogbo dára tó ṣe fún wa kọ́lọ́ má ṣe wá ní aláìmoore ó wá di pé ọmọ òun tún sunkún ebi báwo kò sí ohun tó fẹ́ ṣe fún kò dúró pé tọ́lọ́n bá ní òun máa róúnjẹ ọlọ́mọ bó ṣe máa ṣe tọ́lọ́n ò lè sọ́njẹ kalẹ̀ ni ọlọ́run lè sọ kalẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n lábọ̀ ọlọ́run ni pé ká wá ohun tá a tó máa ṣe wọ́n láǹfààní ihris ala ma yanfa'uk ṣe sọ sallallahu alayhi wa sallam ṣe gbìyànjú sapá kí wọn náà wá ohun tó máa ṣe láǹfààní kó ń ṣe pé kò hàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ ibi tá a bá ti ń wá wọn á fi wá ṣe kòńgẹ́ ihun tá à ń wá ó ń wá ohun tó fẹ́ fún ọmọ tó ń sunkún ebi tó ń kérora yìí ó ń wá ohun tó fẹ́ fún ló ń sá lọ sàfá ló ń sá lọ mọ́rùwà ìgbìyànjú tó ṣe ìsapá láti wá ohun tó fẹ́ rí tó ṣe ara ẹ̀ ní ìṣesí táwọn alálàájì àbáwọn tó bá lọ múra tí wọ́n ń ṣe lẹ́nìí ẹ tó bá lọ múra lẹ́nìí tó bá lọ mọ̀ọ́sá sọ̀fọ́ mọ̀ọ́sá mọ́rùwà mi tí wọ́n bẹ bẹ́ẹ̀ ló ń ṣe múra tó ṣe pé tó bá lọ mú lọ hajj òun ọ̀sá sọ̀fọ́ mọ̀ọ́sá mi tí wọ́n bẹ fẹ́ ló ń ṣe hajj tó rí ṣe kọ́lọ̀ ma kókó wa ró pẹ̀lú ẹ̀sìn wa kó já rí dáadáa jábọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀l kìámà bọ́kọ́ ṣe wá jẹ́ adarunjẹ lórí àtìyàwó àtọmọ àti gbogbo ẹni tó bá wà ní kápẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin ló jẹ́ adarunjẹ fún gbogbo ohun tó bá jẹ́ tọpẹ́ dúkìá ọkọ ni ọmọ ni ẹrú ni òṣìṣẹ́ ni kódà òun gan fúnra rẹ̀ ẹni tọkọ ò bá fẹ́ kó wọlé sínú ilé òun kò gbọdọ̀ jẹ́ wọlé lẹ́yìn ẹ̀ ìhun tí ọkọ bá lè ṣe lórí dúkìá ẹ̀ ńlọ láti rí i pé ó jẹ́ ṣíṣe lẹ́yìn ẹ̀ kò wá ní jẹ́ pẹ́kọ́ lọ tán ìwọ wá ń dá àṣẹ ara ẹ pa bọ́wọ́ ọ̀bàjẹ́ ò ṣe ní kan gbogbo ohun tó jẹ́ tọkọ ó di ọwọ́ obìnrin pàápàá jùlọ tọkọ ò bá ti sí mbẹ̀. bákan náà wọ́n sọ fún ọ̀nà hadith yẹn pé hatta ẹrú gan òun náà adarun ni lórí dúkìá ọkọ ẹ̀ ẹ̀ lórí dúkìá olówó ẹ̀ tó ń túmọ̀ sí pé alẹ́ ní kò sẹ́rú mọ́lẹ́ ni ṣùgbọ́n àwọn tá bá ń báyàn ṣiṣẹ́ àbí wọ́n gbà wá síṣẹ́ ni àbájọ́ partners ni whatever aṣáǹbáyọ̀ ṣiṣẹ́ ṣá in one way or the other responsibility wa ni láti mójútó gbogbo dúkìá ẹni tí ó bá gbà wá síṣẹ́ a lè tọwọ́ bọ̀ ní tìkùtì bèlè ta ṣe bá a fẹ́ lajú kalẹ̀ kẹlómi máa tọwọ́ bọ̀ lọ́nà tí ò lẹ́tọ̀ gbogbo ń tá a bá ti mọ̀ pé kẹ́ni tó ní nǹkan yìí tó bá wà ń bẹ̀ tọ́gà bá wà ń bí ọ̀gá òní láì dúró nǹkan yìí kò yẹ ká máa ṣe lẹ́yìn ẹ̀ gbogbo owó tá bá ti mọ̀ pé tá a bá ná níṣojú ọ̀gá ọ̀gá máa bínú ọ̀gá máa sọ̀rọ̀ kò fẹ́ nìyẹn ẹ àwọn ni kíní kan ni wàhálà tiẹ̀ ẹjọ́ lọ́rọ̀jọ́ ìjáhùn ẹ̀ ẹ má tún folè títí yín ẹ má tún fi kún ahun tẹ́nìkan ń ṣe ẹ kì í sáláì tó ń fún wa kéré wọ́n lè kún bẹ́ẹ̀ wá bíṣẹ́ ti wá bíṣẹ́ ti ẹ lọ ká máa kọ́ ọ̀bọ̀ dúkìá onídúkìá ká máa jí owó olówó ká máa mú nǹkan oníkan pé ẹ yá ni tó bá ti yá máa dá èèyàn ò kí ń yá nǹkan oníkan láì jẹ́ púpọ̀ ìyọ̀ǹda ẹni tó ní tó túmọ̀ sí pé tọ́wọ́ bá ti gbà wá síṣẹ́ wọ́n fi wá ṣe adarunjẹ gẹ́gẹ́ bá nàbí ṣe sọ sallallahu alayhi wa sallam lórí gbogbo dúkìá tí wọ́n fi sí abẹ́ ìkápá wa ni bá a ṣe máa rojọ́ tiwa lórí ìgbésí ayé wa bá a ṣe máa rojọ́ tiwa lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó àtẹni tó bá wà ní abẹ́ abẹ́ òrùlé wa bẹ́ẹ̀ náà la ṣe máa rojọ́ ààyè tí wọ́n fi wá sí tó bá ti jẹ́ pàǹbáyàn ṣiṣẹ́ ni Allah ti wá ṣe níṣe tí kò fi ní jẹ́ àlékún orí burúkú àbálẹ̀kún wàhálà àbálẹ̀kún fìtínà fún wa láyé nínú sàárè àbíjọ́ gbẹ̀ndẹ̀lkìyàmọ̀ òtíṣẹ́ sallallahu alaihi wasallam inú hadith kan ó ní kọ́lọ́wọ́n ọba kó kẹ́ arábìnrin eh, eh, inú àyà eh, inú ibi tọ́lọ́wọ́n ọba ti ń ròyìn arábì Ismail ibi tó ti ń ròyìn ìmá ìmá dúró ṣinṣin nípa ìmá pa àwọn ará ẹni láṣẹ láti dúró ti àṣẹ ọlọ́wọ́n ó ní wa'mur ahlaka bis-salat wastabir 'alayha ó ní pa àwọn ará ilé ẹ̀ láṣẹ kí wọ́n máa kírun ó ń sọ bẹ́ẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo pé ẹ pa àwọn ará ilé yín láṣẹ pé kí wọ́n máa kírun wastabir 'alayha kó o rẹ̀ mú sùúrù tó pọ̀ lórí ẹ̀ kò sọ pé wasbir 'alayha tó ń túmọ̀ sí pé al ó lé kan sí sùúrù lásán tó jẹ́ láǹpẹ̀ ní sọ́bùrù ara ohun tó difficult jù láti deal pẹ̀lú òun ló òun ni ọmọnìyàn pàápàá jùlọ obìnrin eléyìí ṣe pa fi ń bó wọn a ní wọn níyà a ní wọn lẹ́gbọ̀n a ní wọn lábúrò a ní wọn ní ìyàwó a ní wọn lọ́mọ kì í ṣe pa fi ń tàbùkù wọn ṣùgbọ́n ẹ̀dá tó lọ́wọ́ bá dọ́kùnrin ó yàtọ̀ gédégbé sẹ́dá tó dá obìnrin ló mú ìyá anabi eh, ìyá ìyá ìyá anabi Isa alayhi salatu tó fi ń sọ ńjọ́ kìnìún àná ń pé walaysa dhakaru kal-untha ọkùnrin ló dẹ̀wọ̀n mi kí n bí o wọ́n náà bá obìnrin ló fún mi o mo sọ ní báyìí mo ṣe bá ń sọ ṣùgbọ́n ọkùnrin kò dàbí obìnrin tó túmọ̀ sí pé ìyà tó wà nù bọ́kùnrin ṣe rí àti bóbìnrin ṣe rí kì í ṣe èbú ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá mọ́ kálukú ni kóbìnrin máa bínú sí pé ó ṣe jẹ́ kó òun ò ní rúgbọ̀n kí ló fẹ́ fi ṣe tẹ̀wọ́n sáà àbíkọ́ ọkùnrin máa kó máa fẹsẹ̀ jọlẹ̀ pé ó ṣe jẹ́ pé òun náà kì í bímọ kí ló fẹ́ fi ṣe ẹni tọ́lọ́wọ́n bá ṣètò pé kó máa bímọ láyé òun lóbìnrin ẹni kan kó máa wá jíjẹ mímu fún wọn òun ni wọ́n so kíkálukú kó dúró láàyè tiẹ̀ ṣùgbọ́n ara tí wọ́n pa ọkùnrin láṣẹ ni pé wàmúr ahlẹ́ka kó ṣèṣe dákẹ́jì ẹ̀ ń pé obìnrin ni kó máa pa àwọn ọkọ wọn láṣẹ rárá torí ìwọ́nilówó fẹ́ dúró torí ìdúróṣinṣin tọ́lá wọn bá dá ọkùnrin àti lè sapá sasẹ̀ physical um, um, strength tí wọ́n fún ọkùnrin tó yẹ pé kì í ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n yànda fóbìnrin lódodo alẹ́ ráwọn obìnrin míì tó yẹ pé ìṣesí wọn gan àbí ìdúró ṣinṣin wọn lórí àṣẹ ọlọ́run ọba ó lè fẹ́ẹ́ lékè tọkùnrin méjì mẹ́ta papọ̀ ṣùgbọ́n tí a mọ̀ lẹ́dàá ọkùnrin àtobìnrin ni pé ọkùnrin ní sábà máa kó àwọn ará ilé ẹ̀rọ inú wọn ṣe ń pa àwọn ọkùnrin láṣẹ ń pé ẹ pa àwọn ará ilé yín láṣẹ kí wọ́n kírun kí wọ́n ṣèrun nìkan by implication gbogbo àṣẹ ọlọ́run ọba tó làbọ̀ wá lọ́rùn wastabir alayha kó rẹ̀ mú sùúrù gidi lórí ẹ̀ tó ń túmọ̀ sí pé kì í ṣe pé wọ́n bá ṣe sọ náà ni wọ́n ṣe máa gbà lọ́wọ́ immediately nǹkan míì o lè máa sọ fún ẹni tẹ́ ẹjọ́ ń gbé níyàwó àbí lábúrò ń pé o ò ṣe ṣe báyìí o ò ṣe ṣe báyìí ìhun tóun náà mọ̀ ń pé báyìí ló ṣe yẹ kó rí wọ́n á hàn rí pé lẹ́yìn bíi thirty minutes nǹkan yẹn o tún ti bá ń gẹ̀ à ah, ṣé mo sọ kí ni ìfún ẹ̀ pé kó má ṣe jẹ́ ó tún dọ̀la wọ́n á tún bá ń bẹ̀ kí wọ́n ṣe pé èèyàn fi ń tàbùkù wọn rárá but ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá obìnrin nìyẹn وما صو مرارا وتكرارا وما تنمو وما تنمو تي تي تي إلو أني إن تون صنقى نبي إسماعيل عليه الصلاة والسلام وني واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسول النبي وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضية أبي إسماعيل إما طاوة أرى لي لاشي تكي وكيو كي ودي زكاة sáwọn tó pọ̀ kí n pa àwọn ará ilé wọn láṣẹ pé kọ́ máa kírun kọ́ máa zàkà ní rárá but torí ìdúróṣinṣin àti torí sùúrù tí ó ti kọ́ látòkè lọ́hùn látọ̀dọ̀ àwọn tó bi tó rèé ìlòun náà ṣe ń rí nǹkan yẹn ló ṣe ń rí impact ara ohun tí ó wáyé ká dìmú pàápàá jùlọ àwa tí a jẹ́ ọkùnrin òun ni kéèsì anabi adam alayhi salatu wasalam òun làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ dá nínú èèyàn òun làkọ́kọ́ anabi òun dẹ̀ lákọ́kọ́ baálé ilé tálàṣẹ yẹn wá bá ń pé ẹ má jẹnu igi yo òun ni wọ́n ń pa àṣẹ yẹn fún directly toró òun ni ó ní òun ni òpómúléré òun lòpómúléró inú ilé òun ni baálé ilé òun làṣẹ inú ilé wà lọ́wọ́ ẹ̀ ń pé ẹ má dédìí igi yìí ṣùgbọ́n àwọn méjèèjì ọlọ́run bá sọ pé fa akala minha fa badat lahuma sawatuhuma àwọn méjèèjì ṣe kíni wọ́n jẹ́ nínú ogin yẹn ìdẹ̀ ìgbà tí wọ́n jẹ́ nínú ogin yẹn tán ìhòhò ara wọn ó wá hàn sí wọn títí tó fi débi ìsàlẹ̀ àyà yẹn ìgbà tó wọ́n máa ròyìn ẹni tó dáràn náà méjèèjì ó ní fàásọ ádámù rabbahu fagawa ó ní ádámù ó ṣẹ̀ sí àṣẹ ọlọ́run ọba ẹ̀ ṣáwọn méjèèjì kí wọ́n jẹ èso níjọba méjèèjì ni wọ́n ọ̀ràn yẹn lé lórí toró òun ló làṣẹ láti kó àwọn méjèèjì ró kọ́ra ọba ọba alekiola tí ó ran ẹ̀dá lọ́wọ́ tó rọ̀lẹ́ ni wá kò sí ìdálẹ́ dáṣe kó jọ kó ran àti baálé ilé àti ìyàwó ilé àtọmọ ilé àti olórí àtọmọ ẹ̀yìn kó ràn wá lọ́wọ́ láti lè rí ojúṣe rìáyà tí wọ́n làbọ̀ wá lọ́rùn láti lè rí ṣe kó kó yan àwọn olórí dáadáa fún wa ní gbogbo àyè tá a bá wà gbogbo àwọn olórí tí wọ́n ti yàn fún wa nínú ìlú yìí kọ́lọ́ ọbàjọ́ kó ràn wọ́n lọ́wọ́ láti lè rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa ṣe gbogbo aburú yòówù tán wọn bá fẹ́ ṣe kọ́lọ́ ọbàjọ́ kó bá kọ́dí wọn níbẹ̀ kó wá fi dáadáa kó fi rọ́pò fún wọn. gbogbo ipò ìjọ lórí tẹ́nìkọ̀ọ̀kan wá wà yálà ní olórí ìletò ni àbólórí inú ilé ni àbí olórí dúkìá ọkọ ni gẹ́gẹ́ bí obìnrin àbí kẹ́ òṣìṣẹ́ tí wọ́n fi wá sí di dúkìá ẹnìkan pé kájọ ká máa mójútó yálà ń bá tajà ní à ń bá tọ́jú owó ni àbí bá mi gbogbo kùtà bá wà kọ́nà ọbàjọ́ kó ràn wá lọ́wọ́ láti lè dúró déédéé bó ṣe yẹ ká dúró ká dúró ṣinṣin ká má kọjá àlà ọlọ́run ọba gbogbo ibi tó bá kù sí torí èèyàn lè mọ́ rìn kórí má mì ṣùgbọ́n èèyàn ò ní wá mọ̀ ọmọ dáràn gbogbo ibi tó bá kù sí kọ́nà ọbàjọ́ inú àánú ẹ̀ inú àmójúkú ẹ̀ inú àforíjẹ kójọ kó ṣàforíjì fún wa kó wá jẹ́ kí gbogbo ń tá bá ṣe kó jẹ́ ó jẹ́ pé tìtorí tòun nìkan la ṣiṣẹ́ torí ń ta bá ṣe tá a bá ṣe ti torí ọlọ́run ọba òfo ni òtún bá ń tẹ́ni kọ́lọ́ má jẹ́ kí iṣẹ́ wa kó gbófo kí ìgbésí ayé wa kó jẹ́ kó ṣe déédéé ohun tí ó fẹ́ tó dẹ̀ yọ́nú sí kí ó jẹ́ kí àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wa kódà subhanakallah alhamdulilayi la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu ila salat.